ọ̀rọ̀ wọn a lè lo ọ̀rọ̀ wọn tí ọ̀rọ̀ àwọn bànú Israel tó bá dọ́gba pẹ̀lú nǹkan tí ìpìlẹ̀ Islam dúró lé lórí àwa nílò nílò pé ọ̀rọ̀ wọn la lò a lò nílò wípé arítọ́ka sí fún nínú alukur'an àti sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. lápèjúwe ń sìn anabi isa aleyhi salatu wa kò ní bàbá abẹ́ẹ̀kọ́ ọmọ kìí ṣe pé torí pa kánú báíbù àwa náà sọ pé kò ní bàbá nítorí wípé ọlọ́run sọ nínú Al-Qur'an ẹ karim ẹ̀rí pé léyìí dọ́gba pẹ̀lú nǹkan tí ó ń bẹ lọ́wọ́ wa nínú ìtàn àwọn ọmọ Ísírẹ́lì sí ni ẹlẹ́ẹ̀kejì ó ní nǹkan tó ṣe wípé Israeliyat èyí tó tako ní tí islam mú wá gédégédé tó tako pìlẹ̀ islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ibi tí wọ́n ti ní yakub jacob àtọlọ́hun wọ́n wọ̀ ya àjà ó sì fi ẹ̀yìn ọlọ́hun rẹ̀ ó fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ ẹ̀rí pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún àwọn ò lè máa sọ torí pọ́ tako ìpìlẹ̀ tá a mọ̀ nípa àwọn ànábì ọlọ́hun ìpìlẹ̀ tá a mọ̀ nípa ọlọ́run ọba wa subhanahu wa ta'ala irú àwọn yẹn al-akadib wal-iftiraat ó nìyẹn a ò gbúdọ̀ sọ a sì gbúdọ̀ kún àwọn èèyàn lọ́wọ́ lórí ẹni tó bá ti sọ ká sọ pé òpùrọ́ ni bákan náà nínú ẹ̀ ni àwọn tó máa ń sọ ìtàn àwọn ànábì ọlọ́run nínú àwọn israeliyat tí wọ́n mọ̀ fi ìwà burúkú ròyìn wọn bí kan lánàbí ọlọ́run kan gbà tó mutí yó ó bá àwọn ọmọ rẹ̀ obìnrin sùn subhanallah gbogbo àwọn israeliyat báyìí àwọn ògbúdọ̀ ló irú ìtàn bẹ́ẹ̀ pọ̀ hátàánú àwọn tafsir mi kútùbù tafasir mi ẹ̀ẹ́dì tí wọ́n máa tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ayat pẹ̀lú àwọn israeliyat èyí tó tako àwọn ìpìlẹ̀ nínú ẹ̀sìn bí kí wọ́n ní anabi Dawud ọgbà ìyàwó ọmọ ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn ìtàn Israel Israeliat eléyìí tó yẹ pé a lè sọ pé rọ́ ni a sì lè sọ pé òótọ́ ni torí pé kò ta kò kulẹ̀ kankan nínú ẹ̀sìn a sì rẹ́rìí kankan nù Kùránì àbí súnà tó bá kì ọ̀rọ̀ òun kí láwọn àṣe nàtàwákọ̀ àkùrà dúró lórí ẹ̀ ànábì ní hadithu anni balligu anni walaw aya hadithu an bani israel fala haraj so ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní àwọn riwayat tá a bá gbà wá láti ọ̀dọ̀ àwọn ọmọ israeli ṣùgbọ́n lè tán ànábì gbà wá yìí ànábì mú wá fún wa kò tako pilẹ̀ kankan nínú pilẹ̀ ẹ̀sìn nítorí àwọn ẹ̀kọ́ tí a fẹ́ mú jáde bẹ̀ ìyẹn jẹ́ kó yọ wáyé pé níbi gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ láyìíká wa náà ó yẹ ká lè máa rí ẹ̀kọ́ kan àbí mi mú jáde bẹ̀ ẹni tó lọ tó ṣubú nǹkan kan ló jẹ́ sábà bí nítorí ṣubú kákẹ́kọ̀ọ́ látara ẹni tó ti kọjá gerege tóun ò ṣubú tá a bá kíyèsí dáadáa á rí pé àwọn kankan lọ́wọ́n bá lò ní sábàbí tí ó fi ṣubú kákẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ nínú èyí tí a kà fún wa kọjá ẹ̀rí wà lórí wípé àwọn màláíkà wọ́n ń bẹ ẹlẹ́ẹ̀kejì ó náà ni wípé ọlọ́run fún àwọn màláíkà ní agbára láti yí padà kúrò ní àwọ̀ màláíkà kan yí padà sí àwọ̀ èèyàn pàápàá jùlọ tọ́lọ́run bá fẹ́ lò wọ́n fún wọn fẹ́ àwọn ṣẹ́bẹ̀ màláíkà ó yíra padà láwòrán èèyàn ẹlòmíì lè wá bọ̀ ọkọ mọ́mọ́ bóyá mọ̀lẹ́ka ni kọ́sọ̀wò lè mà ọlọ́run yìí sì jẹ́ kẹ́nìkan kọ́ ọmọdé gbàgbà ẹ̀ tó kọjá mọ̀lẹ́ka ni àwọn ànábì ọlọ́run náà lè mà gẹ́gẹ́ bá ànábì sallallahu alayhi wa sallam bá ànábì sì sọ nípa àti Jibril ànábì ni atadri man sa'il qal Allahu wa rasuluhu alam qal innahu Jibril atakum yu'allimukum dinakum ìgbàláyé ń bẹ àwọn mọ̀lẹ́kà wọn lè yí ara padà kàn wá láwòrán èèyàn arígbọ́ yìí nínú hadithi yìí bákan náà arígbọ́ pé agbára ọlọ́run subhanahu wa ta'ala ó tóbi ó bù háyà dé pé ntọ́lọ́n bá ṣe lójú ẹsẹ̀ bó ti o kárò pé kò lọ́nà àbáyọ tó bọ́lọ̀ tán tí ó mú nǹkan yẹn kúrò láàrin ìnira òun náà ni ẹ̀ẹ̀kan ni màláìka yìí fọwọ́ ra adẹ́tẹ̀ ẹ̀tẹ́ yẹn sì kúrò ń lójú ẹsẹ̀ ẹ̀ẹ̀kan ló fọwọ́ ra afọ́jú lójú torí náà ẹ̀ẹ̀kan fọwọ́ pa ẹni tí ò nírun tí so gbogbo nǹkan tán rò pé kò lọ́nà àbáyọ nínú àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ tọ́lọ́n bá ṣe tán tọ́lọ́n ó mú kúrò láàrin àfáà sheikh ibn Uthaymin rahmanullah wọ́n nínú àwọn tí ààrẹ mú ń bẹ̀ náà lélẹ̀ bákan náà wọ́n ti jẹ́ ká mọ̀ yìí pé bó kí nǹkan ó kéré ti fa padà di púpọ̀ ẹyọ màálù kan ẹyọ kan ẹyọ ewúrẹ́ kan ni mọ̀lẹ́kà yìí fáwọn èèyàn sòyẹn náà jẹ́ ẹ̀kọ́ fún nǹkan tá a bá ní ká tó máa tọrọ àlùbáríkà ọlọ́run sí ní tó kéré lójú ẹ tálùbáríkà ọlọ́run bá ti wọ̀ yóò sì dirun yóò dìgbà five naira tó lálùbáríkà ní tí ó ṣe ó ju ti five million tí ó lálùbáríkà ó ṣe lọ ṣèdí tó fi jẹ́ pé àlùbáríkà ní ká máa kì í ṣe bówó ṣe pọ̀ lọ́wọ́ èèyàn lèèyàn fi máa ń rí nǹkan gidi ṣe láyé kì í ṣe bọ́lá ṣe pọ̀ náà lèèyàn fi máa ń láṣeyọrí táyé ẹlòmíì ń bẹ owó díẹ̀ ní òrì yóò sì máa gbé nǹkan ribìrì níṣẹ́ pẹ̀lú pé kí ni ọlọ́run fa àlùbáríkà nínú àwọn kan tí sì máa ń jẹ́ ká àlùbáríkà ọwọ́ inú àrísì kéèyàn òun náà ni kéèyàn ó jẹ́ kí ọ̀nà àrísì kéèyàn kéèyàn jó má ẹlòmíì haram ní fi ń kówó jọ ìwọ wà á máa sojú kòkòrò ọ̀fẹ́ dàbí tiẹ̀ nítorí owó tó pọ̀ tó ní ọ̀nà tó gbà ní nǹkan kéèyàn tọrọ lọ́dọ̀ lọ́n kọ́ lọ́mọdé kéèyàn rí bẹ́ẹ̀ torí pé owó yẹn lẹ́yìn rí ṣùgbọ́n lọ́n ti mú àlùbáríkà kúrò bẹ́ẹ̀ yamhaqu Allahu riba wa yurbi sadaqat gbogbo tí ń jẹ́ owó èlé ọlọ́run ti yọ àlùbáríkà kúrò ń bẹ̀ ọlọ́run sì fi àlùbáríkà sí ara kéèyàn máa ṣe ìtọrẹ àánú bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí a rí mú nínú hadith tí a kà kọjá òun náà ni wípé ọlọ́run ọba ní ó gbé wa ga jura wa lọ ọlọ́run sì nífẹ̀ẹ́ sí kéèyàn ó jẹ́ ẹni tí ó torí pé níbi oore oore èèyàn máa ń lékún sí ni kéèyàn ó jẹ́ aláìmọ̀ọ́re àwọn àwọn ní sábàbùn lìzàwàléha kéèyàn máa fọwọ́ bu orí tọ́lọ̀ ń ṣe fún yàn kéèyàn máa fọwọ́ bù mọ́lẹ̀ a máa ṣokùnfà kórè yóò padà bọ́ mọ́ yàn lọ́wọ́ bí ó bá sì bọ́ mọ́ lọ́wọ́ nírìsí báyìí ọlọ́run ó yọ àlùbáríkà kúrò lórí yẹn sọ ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀nà wo là á gbà máa mọ rírì orí tọ́lọ̀ ṣe fún wa òun náà ní ká máa lo orí yẹn láti fi wojú rẹ̀ ọlọ́run àkọ́kọ́ nú ẹ̀ alẹ́ ẹ̀ntìrọ́f ya fi máa ń mọ mọ́ọ́rẹ́ àkọ́kọ́ nú ẹ̀ kéèyàn ó ní lẹ́mìí pé kì í ṣagbára èèyàn fi ní nǹkan yẹn alẹ́ ẹ̀ntìrọ́fù bifọ́dìlì lèmúnìím kéèyàn gbà pé ẹnìkan òun ọlọ́run ló ṣe nǹkan yẹn fún yàn kì í ṣagbára èèyàn nínú àmì mọ́ọ́rẹ́ nìyẹn má lè má lè rúpa agbára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni oore tọ́lọ́wọ́n bá ṣe fún yàn yìí kéèyàn ó lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láti máa fi rí tọ́lọ́run ṣe ẹlẹ́ẹ̀kẹta kéèyàn ó má jẹ́ kí ìtọ́lọ́run ṣe fún yàn yìí kó jẹ́ sábàbí ìyapa àṣẹ ọlọ́run fún yàn àwọn kan tá à ń pè é pé èèyàn mọ̀ọ́rẹ̀ nìyẹn bákan náà kéyìn ó sì máa sọ lórí ahọ́n pé alhamdulillah kéyìn ó máa sọ lórí ahọ́n àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí la fi mọ̀ pé èèyàn mú oore tọ́lọ́run ṣe fún ojú tọ́lọ́run fún wa oore ni abẹ́ẹ̀kọ́ lókùrúgbà tá a bá ti fi ń wo tọ́lọ́run fẹ́ òfin ka alukur'an èèyàn ń dúpẹ́ rẹ̀ náà nìyẹn ṣùgbọ́n lókùrúgbà tó fi jẹ́ pé fíìmù burúkú lòun fojú yẹn wò ìríkúrí lòun fojú yẹn wò òun ṣàìmoore oore tọ́lọ́run ṣe fún ọ nìyẹn èkó tọ́lọ́run bá kúkú gba ojú lọ́wọ́ rẹ o ní dámọ̀nà pọ̀ fẹ́ lọ wo fíìmù àbí afọ́jú wo lẹ rí tọ́lọ́run lọ lé sinimá bàbá jáná lọ ṣe ìtọ́ka afọ́jú pẹ̀lú yìí ńgbà wọn ò tí ì jáná gan sórí nàní àṣé oore ọlọ́run kan ni pé ká máa bá nípa wá jáná wa àṣé orí náà ló ń jà pé wọ́n jáná ẹni tí ọ̀bá gbogbo lé wọ́n wá ní wọ́n jẹ́ owó náà nípa kí ni wọ́n sọ ní ẹ wá wáyà gan ẹ ká ẹ máa ká lọ. mímú oore tọ́lọ̀ ń ṣe fún wa kì ṣe wípé iye alihamudulilayi téèyàn bá sọ ló má ta ṣùgbọ́n báwo lèèyàn ṣe ń lo oore òun láti lè fi tẹ̀lé àṣẹ ọlọ́run sí òun nìkan tí ó ṣe pàtàkì jùlọ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kó má ṣe wá ní aláìmoore bákan náà nínú hadith ìta kàkọjá ó fẹsẹ̀ nílẹ̀ wípé nínú ìròyìn ọlọ́run algado asokot wàrídọ̀ nínú ìròyìn ọlọ́run ni nítorí wípé ìgbà tí màlẹ́kà yẹn padà sọ fún wa wípé ọlọ́run ọba rọ́dì ank ó ti yọ́nú sí wọ́n wàsákìtọ́ an sọ̀hìrẹ́kì ó sì ti bínú sí àwọn arákùnrin rẹ̀ méjì sòyẹn túmọ̀ yìí pé ìròyìn ọlọ́run àrídọ̀ ọlọ́run máa ń yọnu ọlọ́run sì máa ṣe kí ni ó máa ń bínú bí ìròyìn ọlọ́run yẹn ṣe wá rí wọn ìròyìn sifatulahi alifẹ̀ẹ́líyà ni ìṣesí ó wàá lè sọ di orúkọ rẹ̀ kó ní ọlọ́run ọba kí lórúkọ rẹ̀ kó ní abdulgadibi là wọn èyí yọ ismu níbi àwọn sifatufẹ̀ẹ́líyà báyìí wallahu yestezi ubihim alistizau min sifati la ṣé ẹ wá sọ pé nínú orúkọ ọlọ́run ni alimustaziu la àwọn ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn àwọn sífọ ọlọ́run ọba kan ń bẹ tá a yọ orúkọ rẹ̀ ń bẹ arahma arahman ayé ń bẹ abdulrahman abdulrahim abdulrahim tó yé ayọ̀ ń bẹ ṣùgbọ́n àwọn sífà ọlọ́run kan ń bẹ sífàtú fìlíyà yakiduna kaida wa akidu kaida alkaidu min sifatillah alfi'liya walakin la taqul ana abdu alkaidi la ṣùgbọ́n a ṣe ìtìbáàtò sífà yẹn fún ọlọ́run subhanahu wa ta'ala torí pé ó ti fi ròyìn ara ẹ̀ a sì lọ màmá dájú wípé bọ́lọ̀ ń bá lé òun máa ń bínú àbóhùn yọnu a lè fi wé ìyọnu tèèyàn a lè fi wé ìbínú sí èèyàn torí pé téèyàn bá ń bínú gbà míì ó fẹ́ ṣiṣe abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ìbínú ọlọ́run kò lè ṣiṣe tó laisa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir a lè fi ìròyìn ọlọ́run kankan ó lè jọra lé ó kọ fàìmtún ṣùgbọ́n àkíkọ tọlọ́run ó yàtọ̀ sí ti tàwọn ẹ̀dá a sì gbúdọ̀ sọ wípé torí pé ó yàtọ̀ sí tẹ̀dá ká má wàá fi ròyìn ẹ̀ pó kọ́ papọ̀ yẹn ìyẹn ó pé kó rí bákan pé kò rí bákan yẹn ìyẹn sọ pé ká mọ̀ sí ìsìbáàtì ẹ̀ fún so ti yé báyìí so ìyẹn odidi abala kan nínú àkídà ahli sunna wal jamaa nasallallahu salama hadisi tí ó tẹ̀lé lábẹ́ bábùlù muraqaba òun náà ni hadisi ẹlẹ́ẹ̀keje an abi ya'la shaddad ibn ausin radiyallahu anhu. عن النبي صلى الله عليه وسلم قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من من أتبع نفسه هواها وتمنى على الله الأمان رواه الترمذي وقال حديث حسن qala Tirmidhi wa ghayruhu min al-ulama ma'ana dáná nafsa hasabaha afawa Abu Ya'la Shaddad bin Aws ẹlòmíràn ni Abu Ya'li kì í ṣe Ya'li Abu Ya'la tó ti àwọn orúkọ tí máa ń wá bíi fíìlì hukumu rẹ̀ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ náà o mọ̀mọ́ òmìnira sọ fún mi ahamadu ẹ gbígbà tí wọ́n pe hamida yahmadu ahamadu bíi wazinu torí pẹ́lú mi wọ́n máa béèrè pé èyí ṣe tí muhammadu tó lè jẹ́ muhammadu tó lè jẹ́ muhammada tó lè jẹ́ muhammadi ẹ bó wà ní ahmed ahamadu ó lè jẹ́ ahamada ṣùgbọ́n kò lè jẹ́ ahamadi. Eh? jaa ahmadu ra'aytu ahmada sallamtu ala ahmada jaa muhammadun ra'aytu muhammadan sallamtu ala muhammadin náà bí ká bó ló ṣe wá yàtọ̀ ntí wo fi mọ̀ kó yàtọ̀ ńgbà wo ti mọ̀ numọ̀ ní omi náà sọ̀rọ̀ isimu tó bá wá lórí òṣùwọ̀n bíi fíìlì yashkuru okòyàn níjẹ́bẹ́ yashkuru ṣakara yẹṣukuru ayé ti gbọ́rí àfa yẹṣukuru ọ wà dáadáa yẹṣukuru ó ti gbọ́rí ayẹṣukuru wa yezidu wa zaada yezidu sọ wà ní sàlámtu ala yezidi wa hakada nasalaamu. abu ya'la shaddad bin aus radiyallahu anhu anabi sallam kọ́l anabi ní alikayisu ẹni tó gbọ́n tó mọ̀ tí ń ṣe ẹni tí kò ponú torí ẹ̀ pé onágbẹ̀ni alikayiso ẹni tó mọ̀ tí ń ṣe ẹni tó lọ sọ́jà tó yẹ pé ní tó bá wájà lọ́gbàjúmọ́ onágbẹ̀ni alikayiso ẹni tó fi ìlú rẹ̀ lẹ̀ tó wà kúrẹ́ ń bí tó yẹ pé ní tó torí ẹ̀ wá òun lọ gbájúmọ́ òun náà ń pè ní alikẹ́yẹsọ kìí ṣe ẹni tí ń fi mí fúnlẹ̀ ìbò náà ti fẹ́ sàkíkọ́ ẹni tí ń fi mí fúnlẹ̀ káàkiri alikẹ́yẹsọ ẹni tó mọ èyí tí ń ṣe taalẹ́ni náà anabi sallallahu alayhi wa anabi ni mandana nafsa o náà lẹni tí ń bá ń gbìdánwò ẹ̀mí ara rẹ̀ tó ń àṣẹ̀sì ẹ̀mí ẹ̀ mọ̀ndáná nafsa dáná bimana hasaba nínú ẹ̀dùn muhasaba o lẹni tí ń bá ń gbìdánwò ẹ̀mí ẹ̀ ọ̀nà olè yẹn fi máa ń gbìdánwò ẹ̀mí yẹn ṣé tí mo ṣe yìí ṣe mo ṣe dá báyìí ǹjẹ́ tí mo sọ yìí báyìí ṣé òṣèṣẹ́ ń bẹ báyìí kí ló dé tí mo fi wà báyìí ǹjẹ́ mo ti ṣe nǹkan kan ǹjẹ́ mo ti túbá lónìí muhasaba nìyẹn téèyàn ń yẹ ẹ̀mí èèyàn wò lórí béèyàn ṣe ń lo ìṣẹ̀mí ẹ̀ irú ẹni yẹn àlùkẹ́yẹ sùn ìyẹn nìkan kọ́ wa amila lima ba'da al-maut tó sì ń ṣiṣẹ́ nílé ayé nítorí nǹkan tí ó padà lọ dé lẹ́yìn ikú wa amila lima ba'da al tó yẹ pé gbogbo ìgbìyànjú rẹ̀ láyé ń bì yìí in tó jógòǹgó lẹ́mìí ẹ̀ ni pé kí lòun ó lọ dé bá tó ń bá jáde láyé eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam sọ yìí téèyàn bá lè máa ronú lérí ẹ̀ gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ ó rò pé òun máa ń tóun ṣe ni bẹ́ẹ̀ sì ni kò máa ti ṣe ẹni tí ọ̀ọ́ máa ti ṣe òun lẹni tó fi nǹkan tiẹ̀ lẹ̀ tó yẹ pé nǹkan orí olórí òun lọ mójútó kí ni nǹkan tí wàá nu dúkìá tá a ní kò náà lè ta bá ná sójú ọ̀nà lọ. níbi tí ilẹ̀ súdé yìí wọ́n bá ní kẹ́lòmí ò gbé one million jáde wọ́n bá fi ṣe bísínẹ́sì kan láàrin oṣù èyí ó sì mọ rí five hundred thousand lóṣù lẹ́bi profit ten million ó jáde lálẹ́ yóò ṣe kí ni o yóò jáde ṣùgbọ́n ẹ̀dá kan afẹ́ gbé mọ́tálásì sókè o tabarẹ́ni tó lè fa five hundred thousand ah kílẹ̀ kò sówó. kò sówó ni torí pé gbogbo tí òfin ní sówó òní ó sọ ṣùgbọ́n tó bá yẹ pé profit yẹn ó yield five hundred thousand lálẹ́ yìí owó yẹn ó pè so yẹn túmọ̀ sí pé ọgọ́ọ̀rọ̀ àwọn èèyàn lérílẹ̀ àìsí àlẹ́kẹ́ yìí sọ èyí tí yóò jẹ́ kílẹ̀ ayé ó gbẹdẹ́mukẹ́ lóníkàlùkù ń lo àsìkò ọ̀sán òru ẹ̀ fún bẹ́ẹ̀ sì ni gbogbo aná la mọ̀ wípé tó bá ti di wẹ́lo. Well kò bá wa lọ́dọ̀ wa kan èyí ò clear to everybody bẹ́ẹ̀ bó ṣe clear sí wa tó náà òun náà là tún lé káàkiri ẹlòmíì ń bẹ kì í máa sọ tó yẹ kó tún wọ̀ mọ́ níbi tá a sọ ń pọ̀ dé kì í má bàtà ìwo la ẹ ti wọlé odi tó sùn kan ẹyẹ bá kó jáde bàbá sì nà náwó sójú ọ̀nà ọlọ́run tipa ní òfin náà five naira fi ṣẹ̀bi láti sọlá anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ wíwá mọ̀ ẹlòmíì mọ rẹ̀ àníyàn ayé òun ló fi wà gbogbo tí ó sì rí ń bẹ̀ kò ju pé bàbá rí wa ká ah, ọmọ kí ó pọ̀ á ah, ó sì kò túbà náà lọ ó ti gba tó fẹ́ gbà láyé náà ni lẹ́fìrẹ́ ẹlòmíì gbogbo tí bá ń ṣe láyé àǹfààní kan tí ó ṣàyọ̀ ń bẹ̀ níbi táyé òun lẹ́rìí tí ó múra kankan wọn tó bá ti di pé torí tọ́lọ́hún ẹ̀rìn rẹ̀ nìkan mọ́ so ìdí nìta nàbí sọlá sọlá nípa sọ pé irú àwọn ẹni àwọn mọ̀rọ̀ pé àwọn làwọn gbọ́n bẹ́ẹ̀ sì ni àwọn tó ń ṣe nǹkan torí tí wọ́n lọ dé bá àwọn lànàbì ni wọ́n gbọ́n o ọlọ́run kó mọ́tò ẹ̀sán náà nìkọ̀ọ̀kan wa ìṣe ọlọ́run ní alẹ́kẹ́yìí so ẹni tó gbọ́n bérebére tọ́mọ tí ń ṣe ẹ́n òun lẹ́ni tó ṣe kí ni o man dáana nafsa òun náà lẹ́ni tí ó bá ń gbìdánwò ẹ̀mí ara rẹ̀ tó ń yẹ ẹ̀mí ara rẹ̀ wò tó ń examine rẹ̀ tó ń assess ẹ̀ àwọn nǹkan tọ́lọ̀ ń pa mí láṣẹ ṣé mò ń ṣe báyìí àwọn nǹkan tọ́lọ̀ ní kí n má dé díẹ̀ èwo lọ́sẹ̀wò mọ́ mi la tí mi ò tí ì rí fi ilẹ̀ ní gbogbo wa tó ń yẹra rẹ̀ wò bẹ́ẹ̀ wa amila lima ba'da al-maut tó sì ń ṣe gbogbo kìtàkìtà rẹ̀ láyé èyí tó pọ̀ jù torí nǹkan tí ó lọ bá lálùkì àmàlà kódà kó máa ṣe nǹkan kan nínú nǹkan tó já làámọ̀ rí ilé ayé yóò make sure kóun tó tó àníyàn òun ṣe lérí ẹ̀ kí nǹkan yẹn tún lè di kíni o kó tún lè dìbà àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ nú àlámọ̀ rí ayé tá à ń ṣe ọ̀rọ̀ ayé ni ṣùgbọ́n pẹ̀lú àníyàn dáadáa tá a bá fi ń ṣe ọlọ́run tún lè gbà níbàdà lọ́wọ́ wa sọ yẹn tó bá mọ ti ń ṣe ojú tí ó fi mọ ògbó nǹkan nìyẹn kódà bí rìn lọ lásán yóò tètè tuntun àníyàn rẹ̀ ṣe ibi tó ń lọ àníyàwó ló ń fi lọ yóò tún kí gbogbo kí nìyẹn bá lè máa jẹ́ ìbáadá ah, wà wàl'ájiz al'ájiz oná lẹni tí agara dá tí ò lẹ́yìn tí ò ní ọ̀la tí èyàn ó mọ wò pé ah, bóò ni tiẹ̀ ti á ta báyìí wọlé àjìs ẹni tó yẹ ká máa sọ báwọn fún man atba anafsahu hawaha ó lẹ́ni tó ṣe wípé ìfẹ́ ẹnu rẹ̀ lọ́lọ́run rẹ̀ man atba anafsahu hawaha ẹni tó bá yẹ pé ẹ̀mí rẹ̀ òun gangan fúnra rẹ̀ ó máa ń fi ara rẹ̀ tẹ̀lé ìfẹ́ ẹnu. No ntífẹ̀ẹ́ nù bá ti ní ó ṣe nafsu bi ṣàkṣíyà rẹ̀ gángan nìtumẹ̀ tó ti yé hawa ìfẹ́ nù rẹ̀ man atba anafsahu ẹni tó bá yẹ pé òun odidi bó ṣe wà ń ntí máa tẹ̀lé gbogbo ìgbà tí máa ń fi ara rẹ̀ tẹ̀lé ẹ̀mí rẹ̀ tẹ̀lé òun náà hawa ìfẹ́ nù rẹ̀ ibi tí ẹ̀mí rẹ̀ bá ti ń fà sí jù ibẹ̀ náà ni ó máa lọ ibẹ̀ ni máa lọ wọ́n dẹ̀ jókòó yìí wá wípé anafsu amaratun bisu lọ́pọ̀lọpọ̀ ọgbà ibi ẹ̀ṣẹ̀lẹ̀ mi máa ń ṣe kí ni o ni máa ń fà sí lẹ́ẹ̀fì pé ẹ lè sọ pé kéèyàn ò lè ṣe mistake kọ yẹn náà fìlà ah mistakenly mo sì yẹn náà fìlà sọ gbọ́ rí ṣùgbọ́n mistakenly o lè ṣe ní tí ọlọ́run ọ̀fẹ́ tá a mistake dẹ̀ ni o ṣùgbọ́n ò lè ṣe mistake yẹn náà o ò lè ṣe mistake ti iṣẹ́ olóore o ní determination ni ṣùgbọ́n mistake lè ìjọ yẹ kó wò o lè rí free abẹ́ẹ̀kọ́ so ló fi jẹ́ pé ibi tẹ́mi máa sábà fọlọ́wọ́ rẹ lọ ibi ẹ̀ṣẹ̀ ni àwọn èèyàn míì wá ń bẹ wọn èlé kíyèsí ẹ̀mí gbogbo ibi tẹ́mi bá ti fà wọ́n lọ ibẹ̀ náà ni wọ́n máa lọ ọlọ́run bá sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ni afara'ayta man ittakhadha ilahahu hawa ọlọ́run ni ẹ̀ ni àwọn èèyàn kan tí wọ́n sọ ìfẹ́ inú wọn dọ́lọ́ wọn ẹlòmíì kò sí gbogbo tẹ́ sọ ní àyà Quran yóò ní tí ẹ lọ sọ yẹn o tóun ó ṣe báyìí láṣẹ nǹkan wa kò sí padà ta ni ọ́ tó ń sọ pé níwájú wọn lọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn súnmọ́ òwe pé báyìí láṣẹ nǹkan wa kò sí padà bẹ́ẹ̀ bá ka hadith fẹ́ lómìn ntànàbí sọ ntànàbí sọ rè yóò lọ́dọ̀ tìyín nìyẹn lọ́dọ̀ tóun personally bó wọn sì tún lélẹ̀ ìyẹn pọ̀ ń tàn sí bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ ọlọ́run fẹ́ lómi bọ́lá ọmọ sí sọ́ọ̀rì bánà sí òṣèré ẹ̀dá ti yín nìyẹn o lọ́dọ̀ tó bóun ló bóun lè ṣe nǹkan òun kò sí bá a bá ń lẹ́ni tó lè yí padà ànábì jẹ́ ká mọ̀ pé ẹni títí ẹ̀ ta tán wọn lẹ́ni yẹn wọ̀lá ájìs ẹni tí agara ti dá tí ẹ̀ lè ní kò sí future ambition kankan. kíni ojú kan tó jókòó sí náà ni kò kankan tó lè dé bá òun ni ahụ ajizu anábìlẹ̀ náà lẹ́nu tó ṣe pé man atiba anafsahu hawaha òun lẹ́nu tó ṣe pé ìṣẹ̀mí ayé rẹ bọrọ gidi ara rẹ gan kò sí ti ń tẹ̀lé hawa ìfẹ́ ẹnu rẹ ní kùránì ìfẹ́ ẹnu làdíìsì bẹ́ẹ̀ bá sọ ń wí tí ti dọ́gba pẹ̀lú ẹ̀fẹ́ kò ní gbà bẹ́ẹ̀ mú hadithi wa bí ó bá ti dọ́gba pẹ̀lú ìfẹ́ ẹnu rẹ̀ kò ní tẹ̀lé àdìsí ẹlòmíì ó ti ní tí fi ń wọn àdìsí sọ̀hí àtàsí ìdọ̀yìf lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ bá sọ àdìsí tí ó bá ti bá láàmú dọ̀yìf ló máa jẹ́ kò bá ti ètò bá bá láàmú sọ̀hí ò ní àmì orí ibú ni ò kọ́lọ́n wa ń bẹ̀ wọ́n ìyẹn ló wá kún àwùjọ ẹ̀rì mọ́sálásí mi kò sí tó rí owí níbí o sì ń tó jọ bẹ́ẹ̀ àánú rẹ̀ wà ṣerú àwọn èèyàn bẹ́ẹ̀ kò sì yé wọn ní o tó bá yé wọn gbogbo wa gbúdọ̀ tẹ̀rí wa bá fún àṣẹ ọlọ́run àti tànàbí sallallahu alaihi wasallam nínú suratul azab ọlọ́run ni ma kana li mu'minin wala mu'mina idha qada Allahu an yakuna lahumul khiyaratu min amri ọlọ́run ọba ní kò tọ́ sí ẹni tó bá pèrè ẹ̀ ní mùmíní lọ́kùnrin àbí lóbìnrin tọ́lọ́run bá ti ní bí ọ̀rọ̀ ṣe ríre tánàbí náà báyìí sọ pé bọ́lọ́run ṣe fẹ́ ká ṣeré kéèyàn wá lóun ní option bẹ́ẹ̀ mo tún lè ṣe báyìí là ọlọ́run ní kò tọ́ sí yín tẹ́ ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ anábì sallallahu alaihi sọ fún wa bí pé wal ajiz man atba'a nafsahu hawaha ẹni tí agara dá tí ò gbọ́n tí ò mọ tí ń ṣe òun náà lẹ́yìn tó ṣe wípé tó sọ̀fẹ́ ẹnu rẹ̀ dọ́lọ́run rẹ̀ ntífẹ́ ẹnu rẹ̀ bá ti dá lẹ́jọ́ òun náà ni ó máa tẹ̀lé gọ̀ọ́gọ̀ọ́gọ̀ọ́gọ̀ ẹ́n wà nafsu tẹ́dìrú ilẹ̀ zẹlẹ̀lì wà nafsu tẹ́dìrú ilẹ̀ zẹlẹ̀lì ẹ̀mí sì máa ń fààyàn lọ síbi ẹ̀ṣẹ̀ ẹ̀mí máa pè yàn lọ síbi ẹ̀ṣẹ̀ ní kọ́lọ́nkọ́ ṣàánú wàtàmánà alàlọ́ àmánì tó wá tún bẹ̀rẹ̀ sí ní ń dìgbàǹdàwó tàmánì gbogbo anáà ti mọ tàmánì ntí ò rí ìlì ntí ò dájú bó ń ṣe wà báyìí kó o sì máa fò báyìí tàmánì nìyẹn o lè fò kankan irúgbó ọlọ́run ọ̀dà ọlẹ́yẹ tàmánì níbí ń dìgbà ń dàwó ń dìgbà ń dàwó ń dìkọ́ máa làálẹ̀ ọlọ́run lọ́wọ́ wà tàmánì alàlọ́ í àmàní ẹ̀ tàmánì àmàní alàlọ́ tó wá ń dictate fọlọ́n ọ̀la kàbáyé mo fẹ́ ṣe kàbáyé ewúrọ̀ ṣẹlẹ̀ báyìí nẹ́ẹ̀sì yẹ mo ti gbúdọ̀ torí pé tí ẹ bá ní kí n lọ ṣe ń tọ́lọ́run wítánábì yẹn mi ò nílẹ̀ achieve plan mi ní nẹ́ẹ̀sì yẹ ta ló sọ fún pé yóò di nẹ́ẹ̀sì yẹ wàtàmánà alọ́láhi àmàlì tí wàá ń bẹ̀rẹ̀ sí ní tàmá ìtọ́lọ́hún òpó òun ó ṣe fún tí wàá bẹ̀rẹ̀ sí ní tàmá rẹ̀ ẹ rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ẹlẹ́mi ò ti máa plan ya two thousand and twenty twenty kìíní kan fission two thousand and twenty six ẹni tí ò ní dọ́là ẹni tó bá mọ tó gbọ́n èyí tí ń ṣe lọ́wọ́ báyìí yóò ṣe dáadáa kò ní sọ pé ẹgbẹ́ ti jẹ́ ń ṣe dáadáa náà tó bá di next year màá ṣe dáadáa la ìtumọ̀ tamanni ala Allah al-amani tamanna ala Allah al-amani èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń ṣe dáadáa bọ́lọ̀ ń bá ó tó lórí èèyàn alhamdulillah so ìyẹn ni ìtumọ̀ pé ọgbọ́n ọ̀dẹ̀ máa tó ń ṣe láyé ṣùgbọ́n tá a bá kó ọgọ́ọ̀rọ̀ àwọn èèyàn jọ tẹ bá sọ fún wọn pórí wọn ò pé wọn ò lò ń bu àwọn ànábì ti sọ ẹlòmíì lórí ìpépo wọn yìí kò kírun mọ́ báyìí ilé epo ní sùn ilé epo ní sùn kò kírun mọ́ lọ́dẹ̀ ìgbà tó bá tó rí epo ọlọ́run ọlá ti kí ó ṣàánú wa hadith yìí rawahu at-Tirmidhi wa qala hadithun hasan afọwọ́ Tirmidhi ni wọ́n gbà wọ́n ní àdísì ti àdísì hasan ni bó jẹ́ pé àfọwọ́ Sheikh Al-Albani rahimahullah wọ́n ní àdísì sahihu ni bẹ́ẹ̀ kì í ṣe hasan bẹ́ẹ̀ so hadis hasan ó sì lè jẹ́ sahihu náà ó lè jẹ́ sahihu lè jẹ́ ìzá ta'addadat kí ni àlàkọ̀ hadithi yìí pẹ̀lú báàbù ọkọba tanka àlàkọ̀ rẹ̀ náà ni wípé wà ámìlá dáàna nafsa ay hasaba nafsa wà ámìlá lima bàdà nafsa torí pé ẹni tó bá ní ọkọba tí ń kọminú tí ń sọ ìwọ ọlọ́run lérí ẹ̀ òní ó lè gbìdánwò ẹ̀mí ẹ̀ òní ó sì lè máa ronú pé iṣẹ́ tí mò ń ṣe yí báyìí tó ṣe é gbé pàdé ọlọ́run ìyẹn gangan náà ń pè haqiqatul muraqaba so idan mú mú tá a fọ́ wa imam nawawi tán mú hadisi wa lábẹ́ báàbù muraqaba munasaba wà láàrin hadisi àti báàbù tí à ń sọ̀rọ̀ lérí ẹ̀ e lọ́wọ́ bákan náà hadithi ẹlẹ́ẹ̀kẹjọ an abi hurayrata radiyallahu anhu قال رسول الله صلى الله عليه wa وسلم òjíṣẹ́ ọlọ́run ọba tí káàtì ọlọ́run ọba ń bẹ fún ó sọ báyìí pé min husni islamil mar'i tarkuhu ma la ya'nihi hadithun hasanun rawahu tirmidhi wa ghayruhu nínú hadith tí a fọwọ́ àbúrò gbà wá anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn lòdì sí ọlọ́wọ́n bá sọ wípé min husni islamil mari nínú tá a fi mọ̀ pé èèyàn dá a lẹ́sìn àwọn tá a fi mọ̀ pọ̀ ẹwà àná ìbọ̀sọ min min tẹ̀bọ̀ ìdíyà ọ̀kan nínú ẹ̀ tá a bá rí a mọ̀ ẹni ẹ̀sìn yé ó dá a lẹ́sìn àná sọ pé min ọ̀kan nínú rẹ̀ tó yẹ pé tá a bá rí lára èèyàn a rí pé ẹ̀sìn tí ń ṣe yé islam rẹ̀ sì lálàáfíà min husni islam al-mar'i ọ̀kan nínú tá a fi mọ̀ pé èèyàn dá a lẹ́sìn nínú islam tarkuhu ma la ya'ni kéèyàn ó máa pati kéèyàn ó máa gbéjù sílẹ̀ ma la ya'ni tí ò kàn ọ́ lọ́wọ́ tí ò kàn ọ́ lẹ́sẹ̀ gbéborùn subvolution ní tí ò bá ti kàn àyàn ní tá a fi mọ̀ pé èèyàn dáa lẹ́sìn nìyẹn ẹ̀rí pípa tá à ń sọ̀rọ̀ nípa Imam Ahmad ibn Hanbal rahimahullah kí ni wọ́n sọ kì í sọ̀rọ̀ ṣùgbọ́n wa idha dhukira al-ilmu takallam tọrọ bá kàn ọ̀rọ̀ ìmọ̀ yóò sọ̀rọ̀ ṣùgbọ́n pé àwọn èèyàn fọ ọ̀rọ̀ kan mọ́ra wọn lọ́kùnrin dá sí i. mùsùlùmí mùsùlùmí gbúdọ̀ jẹ́ ẹni tó ṣe pé yọ́ pọ̀ ní dídákẹ́ torí pé kéèyàn ó pọ̀ ní dídákẹ́ ọ̀la wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹjúrù sọ̀híbùhú ilal halak yẹjúrù sọ̀híbàhú ilal halak tọ́rọ̀ bá ti pọ̀ jù bọ́ọ̀ bá sọ́ra nǹkan tí ó padà pa ọrùn ẹlòmíọ̀ máa dúndùn pé òun mọ̀rọ̀ sọ òun mọ̀rọ̀ sọ gbogbo ẹ̀ lẹ́nu òun gbà bó ń bá sọ̀rọ̀ jìnnìjìnnì ọba gbogbo àwọn èèyàn la oríire hadith ló wá lórí àwọn tí anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́run ọba kórìíra àwọn èèyàn kan nínú wọn ni sarsarun ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ti pọ̀ jù kódà tí bá ti ń dé gẹ́gẹ́ mọ̀ dọ́gbọ́n fẹ́ yẹ̀ lẹ̀ nínú àmì pé èèyàn dá a lẹ́sìn òun náà ni tẹ́rìkùhù máa la yàní ní tí ó bá ti kàyàn lọ́wọ́ tí ó kàyàn lẹ́sẹ̀ kéèyàn má dá sí ìgbà míì wá máa ń bẹ nǹkan míì ń tó kààyàn lọ́wọ́ kààyàn lẹ́sẹ̀ àwọn èèyàn ò máa bọ́ fún nítumọ̀ pé kọ̀ọ̀kan ọ́ mọ́sálán ọ̀rọ̀ ìyàwó rẹ látòkè délẹ̀ gbogbo ẹ̀ kàn ilé tó ń gbé àwọn ọmọ ọlọ́kadà tẹ́ẹ̀jọ́ ń gbélé wọ́n bá pa ọ̀wá ni ẹ̀ máa sọ̀yàn lẹ́nu àní wọn anábì tárùkù ma la yaani àá ó o ọ̀rọ̀ ọmọ rẹ obìnrin gbẹ̀yìn kò sí ní táàmù wáyé kò sí ní táàmù lọ obìnrin kan gbogbo ọmọ obìnrin wọn wà fún gbogbo èèyàn náà ni ẹ̀rí kàgbọ́ là kò rúkú nínú gbogbo ọ̀run irun tí fi máa kírun ọwọ́ á sọ pé ah, ẹja sọ fún bàbá ah, islam tẹ́lẹ̀kù mọ́ ah, ó kàn ọ́ làbúdà mi nílẹ̀ amúrú bil ma'ruf wa nahyi anil munkar ìyẹn kàn ọ́ o yọ o kò ní í o ògbúdọ̀ sọ̀rọ̀ Ladugbo, àwọn ń o <laughs> bá ń ọkàn o ṣe kò ní ma lórí àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn nìkan wattaqu fitna la tusibanna alladhina zalamu minkum khassa mọ́tàbí kọ̀ọ̀kan àpèjúwe ẹ̀dá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń dàgbẹ́ sẹ́yìn wíńdò rẹ̀ tó ní ṣèbí kìí ṣe nu yàrá tí mò ń sùn wọ́n dà sí nìkọ̀ọ̀kan sẹ́wọ̀n kí tó bá tó àsìkò kan òun kọ́ ní oṣù yàrá mọ́ àbẹ́ni tó tí kòkòrò mú lẹ́sẹ̀ tó wá ní tọ́jú ẹsẹ̀ yìí nígbà tí èsì pẹnu kò díhùn lọ́wọ́ àti fi nǹkan ṣe kì ṣètè ló ti mú òun wọn jàmáà tó bá tó kan ní tó múni lẹ́sẹ̀ ó mà lè gbóúnjẹ lẹ́nu yẹn yóò gan òní lè sùn ṣùgbọ́rọ̀ ní tó bá kọkànmí kọkànmí kọkànmí gbogbo ọmọ ń dirun ọkùnrin ń dirun wọ́n èkó lọ́kàn ti ń bẹ̀ gbogbo àná sì gbà bẹ́ẹ̀ ìyẹn ni western mentality ní tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ìlú èbó kó má dà ní freedom ó lè ṣe wèrè ẹ̀ẹ̀kan rẹ̀ nìkan ó lè gbébọn yóò sì máa pa àwọn èèyàn tábà lọ wọn ò ní ó feel depressed wọn ló fi ṣe bí alẹ́ dọ̀ wọn lè ní ọlẹ́ wọn sì lọ gbé lọ́ọ̀yà rẹ lè sọ pé bóyá nǹkan kan ta sọ pọ̀lẹ́ ń gbà yẹn ni pé ó tún ti wọ̀ òkè padà ó parí náà so làwọn afáà ń pè ní al-ibahiyya al-hurriyyatul mutlaqa so kẹ́ kálukú máa ṣe tó wù ú ara àwọn mẹ́ńtálítì táwọn èèbò gbé wáyé tí gbogbo aná sì ń gbà ẹlòmíín bẹ tó fi torí ọmọ tó bí kò ní lè pa láṣẹ dáadáa <laughs> ọmọ táyé bí láyé ń pọ̀ sí kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé mo ń disturb òun ayé ò báyẹn so ó ti wọ eighteen years ó yẹ kó lè decide ní tó bá dáa fún ọ wà gbẹnu lọ́wọ́ ọmọkùnrin ọmọ ṣe èrè rí àdúgbò ọmọbìnrin náà ọmọ ṣe rátirátì ọ wà ní kódà anábì kan sọ pé minu sunu islam ilmari tariku malaya la ntọ́kàn yẹn ó tún sẹ́wù mọ́ yẹn lápapà ìyẹn kọ́ ni anábì sọ́ńbì àwọn nǹkan wo ni ọ̀kàn wá ẹnìkan kọjá ó dé fìlà pé ah, níbo ló ti ra fìlà kò lè ra wọn ò fún ni kò lọ kí lọ kàn tiẹ̀ ń bẹ̀ min husni islami mari tẹ́rìkù ọmọ ilẹ̀ yàrá gàrí tó gbé wọlé tí wọ́n fún ní àbọ̀rà kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀ wọn ò bá fún wọn bá rà èwo lọ́kàn tiẹ̀ ń bẹ̀ min husni islami mari tarkuhu ma la ya'ni ntí ó bá ti kan àyàn ọ̀kan lọ́wọ́ ọ̀kan lẹ́sẹ̀ kò ní ìdíkẹyìn ọ̀dá sí torí wípé ìntọ́wọ́ nínú àlámọ̀rí tiẹ̀ gan tó bá ní ọmọ àfojoojúmọ́ ronú lérí ẹ̀ ò tí ìyànjú ẹ̀ tán kó tó wá di wípé àléwu alálèéwu wọn lọ ń tanná síkiri báwọn míì bá tó mẹ́ta tán bá jókòó ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni mo máa sọ. So tí kì í sì pàníyàn pé wọ́n fẹ́ tún ẹnìyẹn ṣe àníyàn dídá ẹ̀yẹ rẹ̀ sílẹ̀ pẹ̀lú wọn máa ṣe tó bá sì rí nǹkan kan dáadáa sí ara ilé ẹ̀ <laughs> àmì tó dasọ sí lọ́rùn náà máa ń yàtọ̀ lọ́jọ́ mẹ́ta kí lọ́kàn tiẹ̀ ń bẹ kí lọ́kàn tiẹ̀ ń bẹ bí ṣe ń lọ <laughs> gbogbo ṣe ń wo gbogbo kìnnì kí lórí tó tó fi sọ bẹ́ẹ̀ so min husni islamil marhi tarkuhu ma ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí ń bẹ tó sì ti bẹ̀ kọsẹ̀ níwájú ọlọ́run lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ man shagalahu ma la ya'ni ẹni tó ṣe pé ntí ọ̀kan ń ló bí sí pẹ̀lú ntọ́kan gan yóò bọ̀ mọ́ lọ́wọ́ tó látara àdéhìlẹ́ òun ló fi jẹ́ pé tánàbí sallallahu alaihi sọ fún wa ẹ̀kọ́ tó pọ̀ ó wà nbẹ akọkọ nínú ẹ̀kọ́ tó wà nbẹ ni wípé àṣẹ àmọ́ jura wa lọ nínú ẹsìn min islam lè mari min tẹ̀bùrìdíyà ó dẹ̀ tún fààyè tàfáwùtù lẹ̀ nínú ẹ̀ ìmí ìtún wà tó pọ tó ti wá báyìí nínú nǹkan tí a fi pé dá wà náà tó tún pọ túmọ̀ sí pé bọ́ọ̀ bá lélẹ̀ yìí lára tó tún lélẹ̀ lára àbí tó lélẹ̀ lára ẹnìkan ní mẹ́ta lára ìwọ ní méjì lára bá a ń jẹ́ mùsùlùmí kan náà àtúnjura wa lọ nínú lọ nínú kíni o nínú dídá nínú ẹ̀sìn ìdí kùnú ọba fẹ́yàwó ó wo obìnrin tó lẹ́sìn ànábì ní tí lọ nínú ẹ̀sìn ọkùnrin mùsùlùmí pọ̀ ṣùgbọ́n a dáa nínú ẹ̀sìn jura wa lọ so àdìsí jẹ́ ká mọ̀ wípé àlejò máa jẹ́ mùsùlùmí àlejò máa kírun lóòótọ́ ṣùgbọ́n a tún dáa lẹ́sìn jura wa lọ níwájú ọlọ́run subhanahu wa ta'ala so kọ́lọ́wọ́n bá kí kó sí ẹnì kọ̀ọ̀kan wa náà lẹ́ni tí ó dáa lẹ́sìn o so nínú àwọn kan tá a fi wá máa dáa lẹ́sìn ọ̀kan ni téèyàn bá lè jìnnà sí ìmọ̀ dásìn tí ó kàn yàn èyí ó là níbi ọ̀pọ̀lọpọ̀ ise ọ̀kan náà ọmọ ẹ̀yà alásẹ̀bílẹ̀ mithal ìgbàtí ń bọ̀ yìí ó pè mí ó ń béèrè question kan lọ́wọ́ nípa alámọ̀rẹ́ ẹ̀sìn fani tó ń fẹ́ fún abẹ́ni pé hmm, àfa kan ó dárúkọ àfa yẹn ìgbà tó ń rí tó ń béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́rẹ̀ tẹ́ bá ẹ̀sì ń ti sọ àwọn kan ti sọ hmm, hmm, mi ò ní interest mi ò ní interest nínú yẹn béèrè question tó béèrè kí n sọ tí mo bá mọ̀ lérí ẹ̀ ó parí ṣùgbọ́n àṣẹ̀ṣẹ̀ máa sọ àfa kan àfa kan kí ni ọkàn tèmi pẹ̀lú ẹni yẹn ìbéèrè tó fẹ́ béèrè ni ò béèrè ọ̀fẹ́ béèrè ní mọ́sálásí ẹ̀dá kan béèrè tí mo fẹ́ béèrè ẹ jọ̀ọ́ ṣé ẹni tó jẹ́ mọ́ọ̀mù nínú mọ́sálásí ẹ̀ tán dẹ̀ máa ń tán máa ń wé láwà ní mọ́ọ̀mù mọ́sálásí yẹn ni tọ́dẹ̀ jẹ́ pé béèrè pé ǹjẹ́ mùsùlùmí kan tó bá ti béèrè ẹ̀ báwọn ẹni kálukú ti mọ ẹni tó bá tabá ò tabá náà ni min usni islam al-mar'i àyàfi tí hajj bá béèrè fún tààyèn torí pé bùkátà lè béèrè fún yẹn ọ̀dà àkó yẹn ẹni ẹni bí ni o ẹ máa sá fún o bùkátà lè béèrè fún yẹn mọ̀lẹ́ bùkátà ọba béèrè fún kí yẹn má tọ̀ pínpín àlámọ̀rí ọmọ ìyá torí pé n tó yẹ kó tọ̀ pínpín náà àlámọ̀rí tiẹ̀ gan-an ó pọ̀ sòtẹ́yìn bá lè mójútó nǹkan yẹn nínú àmì pé èèyàn dá a lẹ́sìn yóò sì la èèyàn kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa ń fẹnu dá àbí téèyàn máa ń fìṣe sí dá téèyàn èdè kíì sára lórí ẹ̀ ah ọ̀gá o ọmọ yẹn ti bímọ kí ló dé ah ọmọ tó ń gbé lọ́wọ́ òòjọ́ oṣù mẹ́fà lọ kí lọ́kàn tiẹ̀ ìwọ́lọ́pọ̀ ẹ̀ kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀. من حسن إسلام al تركه ما لا يعني ya'ni ọ̀gá o olùsí ya lóyún nu kí n lọ kà tiẹ̀ ń bẹ́ẹ̀ kí ló wo dẹ́kun ìyàwó níyàwó min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni àfáàyàn wọn lòdì sí ìyàwó kejì ọ̀gá o kò tiẹ̀ mọ̀ wá kí lọ́ọ́ kà tiẹ̀ ìwọ ni bàbá ìyàwó ìwọ ló fún lọ́mọ ni ẹni tó fún lọ́mọ kọ̀mọ̀ kí ọmọ wa tó fún lọ́mọ ìkú ṣe pé títì ló ti lé ọyọ ọmọ ó ṣe nìkan ni wọ́dà sì tún lọ jẹ wòlímọ̀ ìjọ náà o ṣe kọ́ mọ́ ara rẹ̀ ó ṣe ráìsì ó jẹ ráìsì. islam ni mọ́rin tẹ́lifù mọ́lẹ̀ yà ni tó o bá nínà sí àkànfọ́ ọmọ ìyá rẹ lọ bá ṣe nà sí àfọ̀ àbọ̀wọ́ abọ̀ gbá mo mọ̀ fẹ́ sí ìyàwó kẹta kí lè rí ah, ó ṣe ṣe sùúrù náà nà sí àlè yìí tó ń ṣe fún ṣùgbọ́n ó tiẹ̀ mọ̀ wá rẹ̀ kí lọ gbọ̀n mọ́ ara ìwé lọ́kàn tiẹ̀ ń bẹ̀ ṣe ìwọ lọ ń bọ̀ tẹ́lẹ̀ min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni bákan náà anabi sallallahu alayhi wa sallam ó kọ́ alẹ́ kọ́ púpọ̀ lórí hadithi yìí ká lè rán ibi tá a sọ wá bá ti ya torí pé tó o bá bísí pẹ̀lú mímójútó bí tásọ rẹ ti ya ò nírìnà rí ti tẹlomi o òkun èsì kùn kó ní ọmọ Manuel gbogbo wa náà la níbi tí àkùsí tó pọ̀ Ọlọ́run kó tún gbogbo wa sí. hadith èyí tó kẹ́yìn báàbùl muraqaba bó tilẹ̀ jẹ́ pé hadith yẹn hadith da'if ni hadithun da'if ó da'if pọ̀. عن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ضعيف ضعفه الألباني رحمه الله أفا شيخ الألباني ولا ديستو ضعيف so kẹ́ bá ṣàlàyé fún abúlé tá a bá ti fẹ́ lo àdìsí tó dọ̀yìí fún ká máa sọ pọ́ dọ̀yìí fún o torí pé ẹ̀rí pàdé ìsìnyẹn tá a bá kà ń sìn yóò rèé sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrújú kọ̀ọ̀kan hadithi afaawa umar yìí wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ wípé la yus'alu rajulu fima daraba murata rawahu abu daud wa ghayru àì bí ọkùnrin léèrè èyí ṣètò ọ̀nà ìyàwó ẹ̀ àì béèrè o kí ni ìbáṣepọ̀ àdìsí àtàdìsí tó wà wájú ìbáṣepọ̀ rẹ̀ náà ni wípé min husni islamil tárùkùhù máa la àyàmì gbà níṣẹ́ tó ju yín pọ́n báyìí kí lọ ká tiẹ̀ pẹ̀lú ìyàwó yẹn kí lọ wò ojú ìyàwó yàwó in káàfó fẹ́ jọ èyí tí ń bẹ lókè bọ́ bá fẹ́ béèrè nǹkan kan nínú ìdílé ẹnì ọkọ òun léèrè ó jẹ́ pé ìyàwó ìyàwó ló mú mọ́lẹ̀ wá rí mi nù tó bá yẹ pọ̀rọ̀ tó kan fámìlì ni ọkọ ni kó o béèrè lọ́wọ́ ẹ̀ ọkọ ìmísìn bẹ tí ọkàn ọgan ọ̀rọ̀ ọlọ́kọ láya ó ṣòro dá sí má bá pariwo lé wọn alẹ́ ó bá tún dọ̀la ó sì ti wẹ̀ǹkó ó sì ti lóyún mi ẹ̀yìn tó ń bára wọn jà nù so nani ayé bi ọkọ léèrè la yus alo rọjulu ẹ fi ma dọ́ra bẹ̀ múra ta àìbéèrè lọ́wọ́ ọkùnrin pé èyí ṣe tó fi na ìyàwó ẹ̀ hadisi yóò lálàáfíà mọ́dàrá ẹ̀ láàmú pọ̀ lérí ẹ̀ ló ti Sheikh al-Albani rahimahullah da'afahu wal-Albani mọ́tà bá ní ká fún nítumọ̀ ká ó so mádìsì òkèun ọkùnrin mi ń bẹ ntí nà ìyàwó rẹ̀ sí ìyàwó rẹ̀ ń forún dùn ni bẹ́ẹ̀ bá wá béèrè ẹjọ́ dọ̀la ẹ ní máa ń tó ṣẹlẹ̀ ewu lẹ́yìn náà wà ní ẹni kan kéèyàn wọlé ká gbé nǹkan lórí tẹlifíṣàn fàlásè ẹ kéèyàn má tẹ̀bẹ́ rí dáadáa ẹ yóò tí ì tó nínà náà yóò tó àna obìnrin sí ìwọ ìyàwó kí ló dé yẹn ọ̀rọ̀ wọn ó ti súyàn nínú ilé gbogbo nǹkan líle kókókókó ah, bó wà ní àṣejá làyùsá ló rọjú lò bí màá lọ́ra wọn tọrọ bá ti ń bi pé gbogbo ẹ̀ kò dọ́gba tìyàwó yàtọ̀ tọkọ àwọn bàbá wa tán bá ti rí báwọn wọ́n wà mú ọkọ wọ́n wà mú lọ síbi kan wá bàbá làwa jẹ́ ntọ́ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sọ àwọn àgbẹ̀ oditosu mẹ́fà báyìí ọ̀nà ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ ń lọ bí tí tọrọ wà nù ní ń torí ẹ̀ lù náà nù ní torí ẹ̀ yọ̀ kúkú sí bẹ́ẹ̀ bá rojọ́ ńdọ̀la òun ní sọ nǹkan tí tó ń ṣẹlẹ̀ ẹlòmíín sì ń bẹ nítorí ẹ̀ nàyàwó ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ó lè má tó ń tí èèyàn torí ẹ̀ nàyàwó sí ọ wà fẹ́ máa bu àmọ́ bu ẹlòmíín ń bẹ ntí wọlé rò pé kò yẹ kó bí yàn nú òní òbí òun nú ọlọ́run dára bá kan ló ọkùnrin mi ń bẹ bí bí òjò ọ̀bá ètè délẹ̀ gbogbo èèyàn ti mọ̀ sẹ́yìn wàhálà lè ṣẹlẹ̀ ìwọ sì ní bóńjẹ òdélẹ̀ gan o tún lè bọ́ kíṣì kó tún mọ bá ìyàwó dánú oúnjẹ èyí tó ń bẹ́ẹ̀ nìyẹn nú kò bí wọ́n nú tí wọ́n bá wá sọ fún ọpẹ́ nìkan náà ìyàwó ẹ̀ torí oúnjẹ àá ro oúnjẹ àá sọ̀rọ̀ lójú tiẹ̀ kò ní nítumọ̀ ẹni tó dẹ̀ torí ẹ̀ ná lórí ẹ̀ ó lọ́dọ̀ tiẹ̀ gbóúnjẹ ṣe rí nù tòótọ́ bá wá ń wádìí wádìí ọ padà fẹ́ máa ṣẹyìn pé ah, ó tó kó nàyàwó ó lè tó bẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ tiẹ̀ bó tilẹ̀ jẹ́ pàdísì yìí àdísì ò ní àlàáfíà ni Islam encourage wa ká máa na ìyàwó wa tó ti àfi tí hájà bá béèrè fún tá a sì rí pé òun náà ní ọ̀nà àbáyọ láti tún ṣe tẹ́ pé nínà yẹn ọ̀bá tún ṣe èyí tó dáa jù ní pé má nà ó ìyàwó tó ọ̀nà tó tún yẹ hàn ọ̀nà òun náà lọ forógùn yọ ọwọ́ adójúkọ gírí ọkọ́ ń kó sẹ́gbò gírí náà kọ́ bá lè mà wípé o ti jẹ tírénì nígbà ìwọ ọlọ́yọ̀ orógùn sí ọ̀tá ń kó sẹ́gbò gírí òun kó sẹ́gbò ìyàwó náà ni wíkí lọ fẹ́ ṣe ibi tó ti ń kó sẹ́gbò gírí tó ọkọ̀ pàkọ́ sí àná olórógùn lórí kọ́lọ̀nkọ́lá tó bẹ̀rẹ̀ kó kọ́ṣà mi wá kò sí nínú ànábì ní ùláìkà laysa ùláìkà min khiyarikum ànábì ní àwọn ẹni tí wọ́n máa ń nà àwọn ìyàwó wọn gbúgbúgbúgbú wọn ò sí nínú àwọn ẹni ẹ̀sánú yín wọn ò sí nínú àwọn dáadáa nù yín olóòótọ́ ọlọ́run ní fátẹ́rì ìbò òhun náà ọlọ́run sọ kalẹ̀ nídọ̀wọ̀ ànábì wa náyàwó rẹ̀ ànábì tọ́lọ́run sọ àyà nǹkan kalẹ̀ fún kò láwọn afáà fi sọ̀rọ̀ lórí ṣurut tó tún rọ̀ mọ́ nínà ìyàwó ó tún lófin tó dé tọ́ba ní fátẹ́rì ìbò òhun náà fátẹ́rì ìbò òhun náà sahih kéèyàn tún ní fi ṣe ní àtàrà rẹ̀ so ká má gbára wa lásìkò lórí hadisi hadisi tí ó lálàáfíà hadisi dọ̀rí hadisi tó lẹ́nu ṣùgbọ́n ẹnu pé mùnásábà ń bẹ láàrin rẹ̀ àti hadisi tó ṣáájú wípé nǹkan mi bẹ ní tí ọ̀rọ̀ bá ti lọ́dọ̀ ọpọlọ yóò ní o ká àwọn ọ̀rọ̀ mi ń bẹ bọ n bọ kó nípa ọ̀rọ̀ ìyàwó oníyàwó sísítà náà sàmà sísítà bọ́ọ̀ ni ǹjẹ́ ò lè nǹkan oṣù yín last ah, kí ló bá dé gbogbo nítorí lórí àwọn tírénì táwọn fún yín tírénì wo ló ń fún tírénì wo ni tírénì rẹ tó ń fún tó ń fún sọ àwọn tí ò yẹ kó o máa tójú bọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ kéèyàn ṣe kéèyàn min husni islamil marhi tarikuhu ma la wa sallallahu alayhi wa sallam. وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك